congratulations oye oh, hey, France. congratulations congratulations Mazi unamdi Kanu hey hey congratulations Mazi Simon Hepa. congratulations yo, to the IPOBs the Biafran people oye oh, hey, Biafra hey oye oh, hey, Biafra hey congratulations to our brothers gbogbo wa la ń pariwo a fẹ́ lọ a fẹ́ lọ a fẹ́ lọ a fẹ́ lọ hmm. ṣùgbọ́n ní báyìí bí orí nàìjíríà ti ń pé díẹ̀díẹ̀ wọ́n ti mọ̀ wípé self determination kò kí ń ṣe crime hmm. èèyàn lè decide ọkọ àtìyàwó tẹ́ẹ̀bá fẹ́ra yín mọ́ oníkálukú lè lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ fẹ́ gbọ́ wọ́n ti ní kí wọ́n release àwọn ọmọ IPOB tí wọ́n kó ẹ eh, àwọn indigenous people of Biafra land ó wá tọpẹ́ àbí ò tọpẹ́ ẹrí pé tọpẹ́ abáyín yọ èèyàn ọmọ Ìgbò seven of them tí wọ́n kó justice tí ó dá ẹjọ́ yẹn ah, lọ́ọ̀yà wọn tíráyì o lọ́ọ̀yà ìjì ọ̀fọ́ máa yẹn wọ́n patán láyé Buhari tí wọ́n lọ sílé ẹ̀ tá à ń gbọ́ ìyá yìí ẹ o à ń gbọ́ òun bọ́ tó fẹ́ já géètì ẹ̀ ń gbà congratulations lawyer ìjì ọ̀fọ́ now wọ́n ní kí wọ́n release àwọn méje wọ́n ti release wọn báyìí after tí wọ́n fún wọn ní bail justice mo ọlájúwọ̀n tún wá sọ fún ìjọba nàìjíríà wípé fún àwọn pípọ̀ yìí ní one hundred and thirty million naira hmm, owó ìtanràn wípé ẹ fìyà jẹ wọ́n owó ìtanràn wípé ẹ kó wọn sí àhámọ́ owó ìtanràn wípé self determination ẹ sọ di nǹkan míì mọ́ wọn lọ́wọ́ owó ìtanràn pé ẹ dà wọ́n láàmú ẹ kó wọn kúrò nílé wọn ẹ gbé wọn sọ́wọ́ lọ́wọ́ ẹ fìyà jẹ wọ́n ó ní kí wọ́n fún wọn ní one hundred and thirty million naira hmm, kí Nigerian government ti san Hmm. tí mo fẹ́ bi yín ká tó proceed síwájú ṣé wọ́n máa fún wọn ṣá eégún àtiró wọlé èèyàn àtiró jáde ká ní o mọ̀ pé gún àtiró tó wọlé òun lèèyàn àtiró tó jáde nàìjíríà asọ̀rọ̀ àná di bá mi kójúmọ́ tó mọ́ hmm. mo fẹ́ béèrè lọ́wọ́ yín olóyè Sunday májàsọ́lá Ìgbòho òòṣà tí wọ́n lọ sílé ẹ̀ tí wọ́n fọ́ wọ́n jó ilé kìíní wọ́n mú ilé kejì wọ́n fọ́ wọ́n pààyàn sílé ẹ̀ wọ́n pa ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n pọ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ last last alokotu to kóòtù yorùbá nation a pariwo fún ẹ̀yin tí ẹ mọ̀ àwọn tí wọ́n ń IPOB báwa ṣe ń ṣe ìjàngbara fún yorùbá nation yìí tá à ń sọpọ́tì olóyè Sunday Ìgbòho bàbá wa Akíntóyè àtàwọn àgbààgbà níwájú tá à ń sọpọ́tì àwọn ọmọ yorùbá wípé a fẹ́ bo. kúrò lóko ẹrú wàhálà yìí pọ̀ bẹ́ẹ̀ ni àwọn IPOB indigenous people of Biafra land làwọn náà ń pariwo pé àwọn ò ṣe mọ́sẹ̀ àwọn ni wọ́n kó olóyè Sunday Igboho ládùúgbò dúkìá tí wọ́n bàjẹ́ ní ẹ̀ ẹ̀ mọye bílíọ̀nù tí wọ́n ní kíjọba Buhari fún Sunday Igboho ṣan fún olóyè dèní ṣan ti fún tọ́n bá ti fún ẹ jẹ́ kí n mọ o bí èmi ò tíì gbọ́ ṣe ṣe wá ṣọ̀kan máa fáwọn ilé náà ẹ jẹ́ àká fún yín ó ti wà káàkiri ṣùgbọ́n báyìí máa kà fún yín láti inú Punch newspaper ìròyìn wọn punch pépà wọn náà ní ní nàìjíríà Nnamdi Kanu court discharged seven IPOB supporters the indigenous people of Biafra secured victory for about seven supporters of its leader Mazi Nnamdi Kanu discharged by court including compensatory award of 130 million naira damages in their favour ṣé máa fún wọn ṣá. The court pronouncement came as IPOB awaits the judgment of the Supreme Court on Oyendu on Kanu's case scheduled to be delivered on December 15. Ṣé ti gbọ́ December 15 the one scheduled judgment Mazi the Kanu sí bóyá wọ́n máa filẹ̀ àbí wọ́n ò ní filẹ̀ wọ́n ló di December 15. Mm. Kanu cancel Ifeanyi Ejiofor said the person granted freedom were being illegally held in various detention facility of the, of the security agencies and those facing one form of charge or the other. Ejiofor, in a statement obtained by the Punch on Thursday, said Justice M.O. Olajuwon of a federal high court in Abuja, in charge with number FM fhc slash abj slash cr slash four seven five slash twenty twenty one between the federal government and maria ese diago discharge her of all frivolous criminal allegations stroke charge brought against her before the court. He said she was arrested on February 26, 2021. Ah, february twenty six twenty twenty one ìyẹn náà pọ̀ o obìnrin bìnrin after two years hmm. when she visited the state cd Owerri Imo State when she visited the state CID Owerri Imo State command to give food and medication to her friend who was detained there and was subsequently transferred to the Inspector General of Police Intelligence Response Team Detention Facility in Abattoir, Abuja, where she was subjected to all forms of inhuman treatment, severe torture, and degradation. You hear this? Where, where she was subjected to all forms of inhuman treatment, severe torture. Ah, to your long. Eh, sì bẹ̀rù long. Bẹ̀rù long. Hey. Also, also in a journey, she vividly recalls being the only survivor among many innocent Biafrans that were brought along with her. Ah, òun nìkan ló yè láàrin gbogbo hmm. However, following the refusal of the police to release her or charge her to court, we filed a fundamental rights and enforcement suit on her behalf before the Federal High Court Abuja ah, ẹkú ìnáwó hmm. still on our application she was granted bail by the court on 24th 21st day of April 2022 and uh, consequently released to us upon perfection of the bail conditions wọ́n funny fún wọn ní bail condition tí wọ́n meet wọ́n perfect bail condition Let lẹ́ni tẹ́ ẹ ah Nigeria, ẹ̀yin nu ọlọ́run nu. on october ten twenty twenty three following our application and the submission before the court the federal high court abuja pa honourable justice mo olajuwon struck out the four-count terrorism charge filed against mrs maria ezediaro and consequently discharged her ẹ ṣeun sir ọmọ tìyín náà ara láàánú justice ọlájúwọn wọn láwọn náà cancel terrorism charges tí wọ́n fà ìsórí maria hmm, nàìjíríà ẹ̀yin nu ọlọ́run nu àwọn tó sì ń jínigbé àrí ìtẹ̀pẹ̀síkìtì nínú wọn ẹ múra sí ẹ kọ̀ntínú ẹ bá ọlọ́run ọba níbi tẹ́ ẹ fi sí ẹ bẹ̀rù yín lẹ́sẹ̀ ògbèjì. also justice fx garba of a high court of the federal Capital Territory in Abuja, discharged the pastor of the Holy Trinity Sabbath Church, Olu, Imo State. Ah. Pastor of Holy Trinity. Ẹ tún gbóhùn náà. Ah. to. Ẹ̀yin Olonu. Ọlọ́run nu. Egole, his wife Ifeanyi Egole, a prophet of Jewish faith michael uba ugochukwu samuel and raphael idang so ẹgbẹ́ yìí ẹ tún gbé ọkọ àtìyàwó náà <laughs> ẹ ń jayé alákatá ọlọ́run obìnrin the court also granted them hundred million naira compensatory damages against the police wọ́n ní kọ́ fáwọn náà ní hundred million <laughs> ẹ̀yin èèyàn mi ṣọ́ máa fún wọn ṣá èmi ò mọ̀ àwọn <laughs> mi ò ro nàìjíríà pin ṣùgbọ́n mo doubt ẹ̀ ah! lọ́tún lọ́sì ogún gbọ́ mo doubt ẹ̀ ẹ́ hundred million one thirty million èmi ò tó bá máa fún ẹ bá mi kọ́ sí comment section. They were said to have been arrested and uh, subsequently paraded by the Imo State Command of the Nigerian Police on March twenty twenty-one, And uh, subsequently transferred to the IGP intelligent response team detention facility in Abati or abuja wáyé tẹ̀ ń pè subsequently lẹ́ẹ̀mẹwàá àwọn tí àwọn wa lọ àwa là ń kàròyìn ẹdẹ nìyẹn on, on september nineteen twenty twenty three after several adjournments the fcti court per, on, per honourable justice fs Gaba delivered judgment in the said suit the court granted all the reliefs sought and consequently declare among others that the arrest and detention of the applicants, particularly Cletus Uwanchuku Egoli, Michael Uba, and Ugochuku Samuel, since March 28, 2021 to date, is illegal and unconstitutional. Illegal and unconstitutional. Detaining someone from, from 2021 illegally and unconstitutionally ẹ̀yìn ọlọ́run the court consequently directed that they may be released unconditionally within three days of delivery of the judgment the court further awarded compensatory damages in the sum of hundred million in favour of the applicant Ejiofor said "Lawyer, yẹn try o Lawyer àwọn Ejiofor yẹn ó try just like bí lawyer, wa lawyer Sunday lọ́ọ̀yà olóyè Sunday gbowó ah lawyer, yẹn náà try àdúpẹ́ fọlọ́n we are getting there we move the court consequently directed that they may be released unconditionally within the three days of delivery of the judgment the court further awarded compensatory damages in the sum of 100 million in favour of the applicant Ejiofor said Justice Z.B. Abubakar of the Federal High Court in Abuja also ordered the release of Ngozi Shuku, Ada Dive, and awarded 30 million compensatory damage in her favor. Mm. Ngozi Chukwu wọ́n come for fóònù 30 million. <laughs> wọ́n ní kán fún Ngozi Shuku náà ní 30 million naira fún damages. Mm. Nigerian government. Okay. Let's wait and see. Ẹ̀dìyẹ tí òkú lè jàgbàdo. Ẹ̀fọn lè já bàálù let's see we move Adadev was arrested in June 21 by a team of fully armed operatives of the Nigerian police force and thereafter taken to the IGP slash IRT located in Ikeja, GRA, where she was detained in unlawful custody till July 3rd, 2021 láti June wọ́n dẹ̀ gbéyàn sí unlawful custody títí di July 2021 twenty ó lágbára o Nigeria have gone when she was transferred to the Garki command of the Nigerian police notoriously known as the abattoir ah! bí tí wọ́n pè ní abattoir ẹmọ tó máa pè nìkan ní abattoir ẹmọ tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ and the lady was transferred to the Garki command of Nigerian police no ó tún pé notoriously known as Abattoir you know dé are òun náà ṣiṣẹ́ ń bẹ̀ Abattoir police command nǹkan jẹ́ Abattoir Abattoir ṣó ń yẹ yín clear wọ́n bá be yẹn dàbí Abattoir ṣó ti yẹ yín tọ́mìnì ibẹ̀ ni wọ́n be obìnrin obìnrin lọ. Hmm. according to a Ejiofor following the refusal of the police to release Ngozi Chukwu-Adadeve on August 24, 2021, he filed a fundamental human rights enforcement suit on her behalf before the High Court of the Federal Capital Territory, Abuja, in suit number CV 2089 2021 But eight nine slash twenty twenty one pàtọ́kọ̀ tí wọ́n fi He said, following the release of Ngozi Chukwu at that and in view of the horrendous torture she experienced in the hands of the operative of the Nigerian police on August 30th, 2022, ah, that's 2021, we commence another fundamental rights enforcement suit seeking damages on account of the gross violation of our fundamental human rights. Another one, not to file it in 2022 hmm, before the Federal High Court in suit number FHC slash ABJ in Abuja slash 1546 slash 2022 that is 2021 on October 6 2023 the Federal High Court Abuja by Honourable Justice ZB Abubakar delivered judgment in the said suit the court granted all the reliefs sought and uh, consequently declared that the arrest and detention of Ngozi Adadave from the 28th day of June 2021 to September 15, 2021 is illegal and unconstitutional. Kábíyèsí Ọlọ́run lẹ́yìn tó ti jẹ òbítíbitì ìyà ó ga o. The court also made an order of perpetual induction, resigning the, the Nigerian police, the Inspector General of Police, and their agents from further harassing intimi from further harassing intimidating or threatening to arrest her the court further awarded compensatory damages in the sum of thirty million naira to her eh? wọ́n ní ẹ má tún lọ gbé o wọ́n ní ẹjọ́ kí ẹ má tún lọ gbé àbí tẹ́ bá tún lọ gbé sí kí lè fẹ́ sọ pé ẹ gbé fún kóòtù ní ẹ má tún lọ gbé ṣe wá rí i pé ọ̀rọ̀ wọn tọ́pẹ́ ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ ni ó tọ́pẹ́ wọn lọ mú àwọn èèyàn ṣàwọn káàkiri gbogbo wa la rí tí bàbá àgbàlagbà kan tó wọṣọ Biafra tí wọ́n lọ gbé lára àwọn actors Nàìjíríà tí wọ́n gbé bàbá yẹn tí wọ́n lọ tì mọ́lé kó tó di pé àwọn èèyàn dìde sí pé ìgbà wo ni ó di pé Nàìjíríà ò lè wọṣọ kan For how long do we continue this way? For how long? Ẹ rí i pé people. pípù yìí ajá to tó lọ sílé ẹkùn tó bọ̀ ó tó ká kí wọn kú ewu. Ẹ káàbọ̀ o, ẹ kú oríire. Hmm, December fifteen tí wọ́n máa fi inú àti Nnamdi Kanu tó máa ṣe final judgment. We pray they release him also unconditionally self-determination is not a crime gbogbo olùtẹ̀yìn náà dẹ̀ ń lọ àwọn olùtàwọn ọmọ yín wà wọ́n lè ń sọ ọ̀rọ̀ jáde tẹ́nìkan kan ò dẹ̀ mú wọn how come títí nàìjíríà yàtọ̀ kí ló dé kí la gbé kí la jù kí ló ṣẹlẹ̀ tí gbogbo nǹkan nàìjíríà wà lè kókókókókókókókó bí ìfúrọ̀ ọbọ wá ìtọ́ pé nǹkan nàìjíríà ó wá yàtọ̀ ẹ ṣe ní sùúrù kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ṣe dẹ́ẹ̀dẹ̀mìrawó kẹ́ o pé yín lẹ lè ní ẹlòmíì ló máa lọ́la tó congratulations lẹ́ẹ̀kan sí sí bàbá wa olóyè Sunday májàsọ́lá ìgbòho òòṣà ọmọ ìgbòho mọ̀rẹ́ congratulations to you sir congratulations again congratulations again again and again òòṣà i will choose òòṣà májàsọ́lá ìgbòho ìyẹn ló dun Queen Bee o tí mo fi sínú kínní tó fi ń pè mí lólè i will choose májàsọlá ìgbòho òòṣà over and over and over and over and over again ẹni tí ò bá dùn mọ́ kó lọ sọ orí mọ́ bíríkì òòṣà na bàbá and i prefer him than pàlàpàlà tẹ̀yìn ṣe yẹn so congratulations once again òòṣà bàbò ọmọ aládìkún ọmọ òkúta mẹ́ta mọ̀rẹ́ self determination it's not a crime that ti máa kọ ni nìyẹn ó tún dé ó ní mo ti jáde mo ti dé ọ̀dọ̀ báwọn family mi ń Germany iṣẹ́ ìṣẹ̀ bẹ̀rẹ̀ ní Yorùbá nation ni bó pè ní gbàgbà a ní Yorùbá nation no going back ni o fídíò kọlù ní orí íńtánẹ́ẹ̀tì ni o no going back yìí náà ni ah ìwọ gangan lò ṣà májèsọlá ìwọ gangan lò ṣà Àdìsá ìwọ gangan lòòṣà ọmọ aládìkún ìwọ gangan lòòṣà ọmọ Ìgbòho Mọ̀rẹ́ ìwọ gangan lòòṣà òòṣà bàbá o congratulations more life and happy birthday more years more prosperous years to celebrate in life on this earth ẹ gbọ́ ẹ̀tọ́ ẹ má yẹ kí n gera mi jẹun pé mi ò gbóyìnbó pressure ti wà ọmọ aládìkún you go gbó you go toss ẹ gbó ẹ tọ́ ẹ fọwọ́ pawú ẹ fi èrìgì jẹun tó dáa ọlọ́run ò ní gba àlàáfíà ara yín kò ní fún ara ẹ̀ṣẹ̀ yín àtàwọn àti gbogbo olólùfẹ́ yín lágbára ọlọ́run ọba ojú àkànjú báyìí jọ̀kànjọ̀kàn àwa gba ilẹ̀ àwọn bàbá wa wọn tó bá wọn ò ní gbà lẹ́yìn wa o tá a bá wọn á gbà tán wọn ò ní fi àdó òkú ránṣẹ́ sí mi àti yín ẹ ṣe gan mo nífẹ̀ẹ́ yín o i love freedom i love olùfẹ́ òtítọ́ àtòdodo ọṣà i will choose you over and over and over and over and over and over again because you are the best samola Oladikun you are the best thank you so much efesun sọ pé yes okinrin mm. if you are watching me for the first time i am the one and only akalolo of Yoruba land adáwọnlẹ Yorùbá ọmọjọmọlọ iye olóyè tí ò pé méjì Yorùbá wuyì lórúkọ mi Yorùbá wuyì lèmi ń jẹ́ Hmm. lórí ìkànnì àwọn ò kí ń parọ́ if you are seeing me for the first time ẹ tẹ notification button ẹ kọ́kọ́ subscribe náà ẹ máa wá rí bẹ́ẹ̀lì kan lẹ́gbẹ̀ẹ́ notification bell náà ń pè ẹ wá tẹ̀ tí n bá ti mú wá ẹ máa gbọ́ mi èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá a máa gba ilẹ̀ wa a ní fi àárẹ̀ lò láṣẹ Èdùmàrè mo nífẹ̀ẹ́ yín púpọ̀ báyìí gàrí o dàbọ̀. Next show, please.